بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سن بسنتهم إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا أتوفى ولن وبا أترى الكلام وتشولاره فإن كلام قوالا شكا ترى سيدنا وحبيبنا وقدوتنا صلى الله عليه وآله وسلم ẹ̀yọ́ ní ọlọ́run ihe. tó péye ọlọ́run kó bá ṣe fáwọn sàhábà rẹ̀ fi gba àwọn aráalé rẹ̀ àti gbogbo mùsùlùmí tó ń na alkiyama hadith èyí tí a ti ń ṣàgbéyẹ̀wò tírà النووي عليه رحمة الله الأربعون حديثا حديث فاتي إن دالوري بو لا تسير قروا أيه لا تفجير الكيامة بو لا تلو أنفاني فاوال أيه لا تفجير القيامة اغتناب الدنيا للفوز بالآخرة bó la ṣe fẹ́ lu àǹfààní pàǹbẹ láyé láti fi kéré alkiyama torí pé àǹfààní tí ń bẹ nú ayé lẹ́yìn ò bá lò kéèyàn lò ó lọ bí kéèyàn fi láǹfààní àtòrí alkiyama èèyàn ò rí láyé gidi wá ìyóò sì gbàdà di ẹni tí yóò gbègùn wájú ọlọ́run ó sì súnmọ́ kọ́rọ̀ èèyàn náà kú padà tọ́ sí ìyà tó bá ṣe wípé èèyàn kan ló lé ayọ̀ náà jákujáku tí ò rí ti ọlọ́run ọba ṣe nínú ẹ̀ ọlọ́run ṣe ti wá bẹ́ẹ̀ ọ̀làlá ilaha hadithi عن ابن عمر رضي الله عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر رضي الله عنهما يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك رواه البخاري abdullahi ibn umar àtún àti bàbá rẹ̀ ẹni tá à ń tọrọ ìyọ́nà ọlọ́run fún ni wọ́n àwọn méjì ní kọ́kọ́ gbogbo àwọn sàhábà nábì ẹni àdúrà ni wọ́n ẹni ire ni wọ́n lọ́dọ̀ àwa mùsùlùmí gbogbo mùsùlùmí tó bá páyé tí ò rí dáadáa níbi kóun ṣe àdúrà fáwọn sàhábà nábì ó ti kéèrà ìròrí àwọn kèfèrí ló wọlé tọ̀nù gbogbo wọn iṣẹ́ àdúrà wọn gbélé ayé ṣe iṣẹ́ ìyọ́nà ọlọ́run wọn gbélé ayé ṣe bá a bá ń ṣàdúrà fún wọn tá à ń tọrọ ìyọ́nú ọlọ́run bá fún wọn àwa náà fi rọ oríire wọn ju ọlọ́run ni ra àti bọ̀tán ni kọ́lọ́run kó jẹ́ kí a tán lórí dáadáa la ilaha illallah. ó ní oúnjẹ ọlọ́run sallallahu alaihi wasallam òun ló gbá ìjìká rẹ̀ mú wájú bí kéèyàn fọwọ́ gbá ìjìká yẹn mú wájú báyìí. ànábì ṣe eléyìí torí pàtàkì tó fẹ́ bá sọ kó fi lè pe attention bí kí ẹ̀ náà fẹ́ báyàn sọ̀rọ̀ kó kàn baláyà wòmí ànábì wá ní ọ̀nà ọ̀tẹ́ mi ó sọ fún Ibn Umar ọ̀rọ̀ náà Ibn Umar nìkan kó ní gbogbo àlímọ̀ ló ní ṣùgbọ́n kẹta ni ó gbọ́rọ̀ tí ó sàlàyé rẹ̀ fáwọn tó kù ah bó ti rí nìyẹn olóṣèlú ọlọ́run wá ní kún dúnìyà kí á nàkàkọ̀rí bọ́ni àwọn àábìrò sẹ̀dìrì máa bẹ ń lé ayé máa lùsẹ̀mí rẹ̀ ń lé ayé bí èèyàn kan ní èèyàn méjì àbí bí èèyàn kan nínú àwọn méjèèjì yìí kí ánàkà kọ̀rí sígbà àjòjì ni ọ́ máa gbélé ayé máa lùsẹ̀mí pàlejò ni ọ́ àwọn ààbẹ̀rù sẹ̀mí àbẹ́ntì èyí sàlejò àmọ́ ó kàn ń rí kọjá lọ ni bẹ̀rẹ̀ kí n rí kọjá lọ ó kàn gbàdú kan kí n rí kọjá àbí kò lò ó bẹ́ẹ̀ tó jẹ́ àjòjì nù lù ú tó mọ̀ pé òun ìsọmọ ìlú yìí ṣùgbọ́n ìdájọ́jì rẹ̀ ó ti wà nù lù ú ìdí kan ló mú wà nù lù kò ní tẹ́lẹ̀ girigiri ẹ gbọ́ bẹ́ẹ̀ kò ní tẹ́lẹ̀ girigiri kò ní ṣẹ̀ṣẹ̀ sí wípé àwa la ní ìlú àwa la làdúgbò àwa la lórílẹ̀-èdè nta bá tẹ́ àtẹ̀gbé ni ẹ̀ẹ́dẹ̀fájòjì kan torí rẹ̀ pé kò ní ṣe bẹ́ẹ̀ nílùú nílùú yóò mọ̀ pé níwọ̀nba òun náà nìsẹ́yìn òun mọ̀ ń bẹ̀ ó sì níbi tóun lè rìn máa tó níbi tóun lè rìn sí gbogbo ibi tóun ó rìn sí tí wọ́n ti mọ̀ sọ wípé à à ó yẹ mọ̀ sọ ọmọ rí i tí wọ́n ti mọ̀ sọ wípé à arákùnrin ó gbàgbé ibi tó ti ń bọ̀ wá ni ìdúró rìn kò ní rìn bẹ́ẹ̀ sì ni àwọn àábẹ̀rù sẹ̀bí abẹ́kíkà rí kọjá lọ torí ibi tó rí kọjá yẹn nígbà méjì sáyé òun ó kàn gbàgbẹ́ kọjá láti ibìkan sí ibìkan ẹ̀rí pé sáré tètè ní kò ní rọsẹ̀ rárá torí òun fẹ́ ààyè yẹn kọ́ ni mi tí ní àgbẹ̀ ìgbé sí. ìbùnú mímọ nínú ṣeṣẹ́ ni pé ìmọ̀ wá ń sọ̀rọ̀ kan nígbà tó gbàdé wá tán yóò ní kí sáyìí ìwọ ọmọ ẹ̀dá èèyàn tó bá ló sẹ̀mí látàárọ̀ títí tó di ìrọ̀lẹ́ mọ́ràn sí pé ó mọjú o mọ́rẹ̀ kí kó mọjú kó dàárọ̀ la bẹ́ẹ̀ ni sáà máa rí lẹ́nu àjọ kí mọ́gírídà alẹ́ ni àjọ kí iṣẹ́ alẹ́ àná ni ó dálẹ́ alẹ́ àná ìgbà tẹ́rẹ́ tó ríra wa mú lọlé rẹ̀ ó tún sinmi jáde fadakan cover the sabah nígbà tí bá dàfẹ́ mọ́jú bá sì sí láti máa wá

wọ́n padà gbókù rẹ̀ wálé ni ẹlòmíì tí ẹ lọ bẹ́ẹ̀ tí wọn gbúrò rẹ̀ mọ́ ó kú ní wáyé ni wọn gbúrò rẹ̀ mọ́ gbogbo ẹ̀ náà láàárín láwùjọ wa wà fún mi ṣe hajjikẹ ní lọ́rọ̀dìk àsìkò tó ní àlàáfíà lo àlàáfíà ń fún nǹkan dáadáa tó lásìkò kan ń bọ̀ náà tó padà rẹ̀ ọ́ wà fún mi ṣe hajjikẹ ní lọ́rọ̀dìk ìgbà tó wà ẹ́ ó rí o lè àlàáfíà ń bẹ ní ọpọlọ àlàáfíà ń bẹ nú àlàáfíà ara àlàáfíà ń bẹ lápò lo àsìkò yẹn ìgbà sásìkò ààrẹ òde àsìkò ààrẹ ń bọ̀ wá tí ó rẹ̀ dá àsìkò yẹn òbí láǹfà láti lè ṣe nǹkan bó ti fẹ́ ṣe má wà ní àyà àti kalimotic lásìkò tó ń bẹnu sẹ̀mí ayé tó bá wọn jẹ́yàn láyé tó bá wọn mí láyé lásìkò ń torí pé kún bọ̀ wá bẹ́ẹ̀dá bá ti kú agbájá kin ìrìn àjò pẹ́ ìrọ̀gbọ́n dáná tó àsìkò tó ń gbẹ lẹ́ni tí ń sẹ̀mí lọ́wọ́ láyé ìṣèlú àǹfààní yẹn àǹfààní yóò padà lọ opportunity oníkálukú ń lò òní wá àti tẹ́lẹ̀ náà máa ń ṣe fáwọn èèyàn wípé gbogbo àwọn tá a ṣẹ́kù sáyé à ń lo opportunity ni àwọn tí wọ́n ti sọdá sọ̀hún wọn ò dọ́lọ̀ wọn bá ṣẹ̀ àwọn náà sì ní ìkẹ́sí tá a fi bẹ́ẹ̀ bọ̀ ọlọ́run opportunity ní pé ti wọ̀ tí ì dé ẹ̀já gbìyànjú ká lò ó ká fi síra wa láǹfààní tí ó wúlò fún alójú àlùkìyàmà ká fi rìnrìn ká fi lò tẹ̀mí ká fi sọ̀rọ̀ ní tí ó mú wa ní àtibọ̀ tí wọ́n rí ń tábàdà lọ dé bá àsìkò tá láǹfààní rẹ̀ dé ẹ̀rí ẹ tí ó ré kọjá lọ ní ìlú kan ìráyè rẹ̀ sá ó péye jẹun tó jájòjì lọ torí pé ẹni tó jájòjì inú ìlú kò lè jókòó ẹni tí ó ré kọjá kò lè jókòó náà ìpè ń lọ ni kò rósẹ gán mọ́ rósẹ ni ọ̀rọ̀ ilé ayé wàlùgọ̀ríìbù yẹ ìgbìlísù lẹ́ẹ̀kí náà gọ̀ríìbù wọ́n tẹ rájójì sẹ́nà àjẹ́ ilé ayé á sì dàgbà jókòó ṣùgbọ́n ìjókòó àjòjì ni fàájì tó ní lọ rẹ́rẹ́n ìtumọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ amúlẹ̀ ayé kékeré ẹ̀mọ́jà wà mọ́yà ẹ̀mọ́jà rọ̀gbọ̀ kùtì لأنه مهما طال بك العمر فإن مآلك إلى مفارقتها لا إله إلا الله torí pé bó ti wù tẹ́lẹ̀ ìran ogun tó ń lé ayé ibi tó padà tẹ́lẹ̀ padà sí ni wípé òfin ilé ayé lẹ́jọ́ kan ṣùgbọ́n hí aláìsà ti bìdí àlùsọ̀fà ìwọ̀n sọ̀rọ̀ ń dá ìmà lẹ́yìn náà ilé ayé yìí kìí ṣe ilé ayé tí múnú èèyàn dùn gbére kìí ṣe ilé ayé tí èèyàn ti ń lò tẹ̀mí fàájì gbére bálùsọ̀fù ha màfúfún bí kàdìráyìn wàtúróró ha màfúfún bí ṣòdìnẹ́yìn كما قال شاعر ولا طيب للعيش ما دامت مناغطة لذاته بادكار الموت والحرم mímọ́ mímọ́ nú ilé ayé ó ti rọ kiri ká àbí àwọn àdọ̀tí kan ti rọ kiri ká rẹ̀ dọ̀tí méjì wọn ló wà nù tó mọ́nu ilé ayé tí wọ́n wò pé ilé ayé dùn ó mọ́ ó mọ́ ilé ayé mọ̀ mọ́ ò ìdọ̀tí méjì tó ti ń bẹ lára àgbo ti wà nù ìdùnnú ilé ayé kan ṣoṣo tí ń bẹnu ilé ayé ìbànújẹ́ méjì ló rọ̀gbà kiri ká olórí ní wàlá fún ìbàlẹ̀ àìsí mẹ́ẹ̀dáàmẹ̀t fáàrí wo ní bẹnu tẹ̀mí tèèyàn ń lò ìdùnnú wo ní bẹnu tẹ̀mí tèèyàn ń lò kí ni tó dánú tẹ̀mí tèèyàn ń lò mẹ́ẹ̀dáàmẹ̀t múnà gọ́sọ̀ tẹ́lẹ̀ lẹ́tẹ́ẹ̀kì òbí kẹ́rì mọ́wùtì ọ̀lẹ́hárọ̀m nígbà tó ti pé gbogbo adùn inú ilé ìsẹ̀mí ayé ọ̀ náà ó padà jẹ́ kí èèyàn máa rántí ikú èèyàn máa rántí arúgbó ni èèyàn máa rántí ogbó èèyàn máa rántí ikú àìbẹ́ẹ̀kọ́ ìrònú ọmọ ẹ̀dá kò sáré méjèèjì ní ẹ̀bá ló tẹ̀mí ní ayé ní kí ẹ̀mọ́ lò ní kí ò kú jọ àbí kí tẹ̀yìn náà ti bá ní àpadà náà ni mẹ́ta bá ti gbogbo dùn mọ́ tó dùn ń bẹ lọ́dọ̀ ló ìsẹ̀mí ogbóògùn ọlọ́run jẹ́ asán jẹ́ àdàgbà káfí owó parí kábẹ́rìkì jòbì bí ìbá tó máa ń ṣe ní gba ń náà níṣẹ́ jòbì má lórí iṣẹ́ gbogbo ẹni tí ó bá wà lè jẹ́ náà láyé bó ti wò ó dàgbà láyé ọlọ́run tún dá padà sẹ́dà sí ẹ̀dá ọ̀dọ́ ọ̀dọ́ ní kan àsìkò ọ̀dọ́ ni kéèyàn wá lò kéèyàn lè ní alẹ́ kéèyàn lò tẹ́yìn bá kú lórí dáadáa ó lè rí àtibọ̀tán rẹ̀ níwájú ọlọ́run àánàhó ọ̀tà àlà tó bá rí bẹ́ẹ̀ ìsẹ̀mí tó rí báyìí bó lè ló ti wá bí ó ti pé e, kí ẹ̀ ń jẹ́ kan náà méjèèjì ni ní kí ẹ̀ ń jájú jì ńlẹ̀ ayé ó mọ̀ ẹ̀ kẹ́kẹ́ wọ̀n lẹ́yà ẹ̀rí fi káhà ẹ̀dá kan náà sì mọ̀ àbí kò sì rí bẹ́ẹ̀ kọjá lọ ẹ wá lè fi nǹkan lọ bí fúráyà ti gbọ́ ti yín ló jẹ́ títẹ̀ yìí mùsùlùmí ṣe rí rẹ̀ ìbùnà ọ̀rẹ́mọ iná ọ̀rọ̀ tó sọ yìí à ó lágbára ìtumọ̀ wípé wo bá di ọ̀lẹ́ mọ́tò tí kò mọ̀jú bí ìmọ̀lẹ̀ làámẹ́lá qabla an tusbih wala taqul ghada af'aluhu لأن منتظر الصباح إذا أمسى يؤخر العمل إلى الصباح وهذا غلط fala tu'akhir 'amal al-yawm al-ghad wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ èlò mọ́rù yìí fún wa wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé máa ń ṣiṣẹ́ iṣẹ́ gbígbà pé ṣáájú kò tó jí wọ́n sì sọ wípé pẹ̀lú ògo ọlọ́lọ́lá ni màá ṣiṣẹ́ yìí ọ̀la ni màá ṣe lórúkọ ẹni tí bá ń retí fún òun mọ́jú tó bá di ìrọ̀lẹ́ ìṣẹ̀ṣẹ̀ mi rọ̀lẹ́ tí retí fún òun mọ́jú irú ẹni yóò lọ iṣẹ́ tó yẹ kó ṣe lọ́jọ́ yẹn yóò lọ lára dọ̀la àṣìṣe láti lélẹ̀ yìí torí bẹ́ẹ̀ mọ́ lọ sẹ́yìn lọ́ra dọ̀la torí o mọ̀ bóyá ọ̀la yẹn ò ní bọ̀ lóde ayé ìgbà tọ́la yẹn ó bá dé sí ìwọ tí ń bẹnu àgbáńlá ayé mi ó ti dẹjọ́ ti wà lẹ́wọ̀ ó ti dẹ tí wọ́n ń tọrọ àdúrà àwọn fún lẹ́ẹ̀lá ìrọ̀mọ́ bẹ́ẹ̀ náà ni tó bá mọ́jú mọ́ retí kó dìrọ̀lẹ́ máa ṣiṣẹ́ máa múra gbogbo àwọn nǹkan wọ̀nyí ń túmọ̀ sí kò sígbà tí kò lè dé ẹ̀rí gbogbo ẹ̀rọ àti ìṣẹ̀lẹ̀ àyè láti ẹ̀kẹ́ yìí lásìkò tá à ń lò yìí ó pọ̀ dáadáa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ẹ̀rí yẹn tó jáde láàárọ̀ nílé ara rẹ̀ yóò mọ̀ sọ fún baálé rẹ̀ yóò mọ̀ sọ fáwọn rẹ̀ oúnjẹ ọ̀sán máa tọ́jú rẹ̀ o oúnjẹ ọ̀sán time by this time eh máa by this time máa ti dé oúnjẹ ọ̀sán ẹlòmíì ni ó jẹ ìṣẹ̀lẹ̀ mi ò padà ṣẹlẹ̀ tó ayé lẹ̀ mélòó mélòó mélòó mélòó mélòó lẹ́yìn tó rí bẹ́ẹ̀ labaka ní sọ wípé yẹ́rùmọ̀ lẹ́dìní yáàkà kí annaka ta'ishu abadan wa'mal li akhiratika kí annaka tamutu abadan ìtumọ̀ máa ṣiṣẹ́ fún ilé ayé rẹ̀ dìgbà kò ní kú má sì máa ṣiṣẹ́ fún àlìkìyàmà rẹ̀ dìgbà kọ́ làlókù jama mùsùlùmí yẹ́rùmọ̀ lẹ́dìní yáàkà kí annaka ta'ishu abadan máa ṣiṣẹ́ bí akúra ní iṣẹ́ yìí gbogbo iṣẹ́ ẹ̀sìn tí ẹ kó fojú tó kódà tí wọ́n ń sọ bóyá mustahabbat ni afẹ́ ni kìí sọ̀rọ̀ èèyàn ṣé ìsìláàmù ni a ṣe ṣé ìsìláàmù ni a jìnà sí jìnà sí lára iṣẹ́ ẹ̀sìn ni gbogbo àwọn ìwọ ẹ̀sìn kódà táwọn afọwọ́ sọ pé ìdájọ́ rẹ̀ màkìrúhù ni béèyàn bá ṣe yóò gba ládàá àwọn béèyàn bá ṣe kò níyà gbogbo rẹ̀ jìnà sí gbígbà wípé òní kú mọ́ واعمل لآخرتك كأنك تموت كأنك تموت fálìkìyàmà rẹ nígbà pọ́lọ́lá ló kù bí ẹni ó ti dájọ́ ọkú fún àbí wò dájọ́ ọkú fún wa ni wọ́n mọ̀ dájọ́ ọkú fún wa ẹni pásítọ̀ tọ́jọ́ òun bọ̀ sí mọ̀lá àmà kò wò dájọ́ ọkú fún táwọn ọjọ́ tí ó kù sí ń pàtó yíùn láàmà kò sẹ́ tí wọn ò dágbé fún o wípé mọ́kànlá ayé yìí kún tayọ bó ti hmm, kún tayọ bó ti èyí mọ́dàmú ara rẹ̀ ṣiṣẹ́ dìgbà pé ó máa sẹ̀mí lọ gbére alikiamọ̀sì rèé ṣiṣẹ́ fún gbàgbó kù lọ́la iṣẹ́ yẹn mọ́lọ̀ lára bẹ́ẹ̀ ni àsìkò lo àlàáfíà rẹ lórí àwọn iṣẹ́ iṣẹ́ dáadáa nínú ẹ̀sìn bẹ̀rẹ̀ láti ibi ìtúgbàgbọ́ èèyàn ṣe ìtún àdì ọkàn ṣe jẹ́ káàdì ọkàn rẹ ó mọ́ sọ́lọ́ ọba tó dá ọ bá àdì ọkàn ó ní túmọ̀ kí èèyàn má sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run gbogbo ohun tó bá jẹ mẹ́bọ ó kéré ni ó tóbi inú ẹbọ ni ó fojú hàn ni kò fojú hàn ni tó bá ti hàn sí ọ̀nà àgbọ́yẹ̀sìn tọ́lọ̀ ń bùn ọ́ ó ti ẹbọ ni jìnnà sí bó ti wù kórí ìgbà ilé níwọ̀nba wọn náà lò ó ọlọ́run kọ́ ájò ńgbà tó ń wọ̀nba fàáfẹ́lẹ́ sáré lọ́fẹ́lẹ́ ìwẹ̀ létí odò gbogbo àwọn tó bá ti jẹ mọ́sẹ̀ ẹbọ tó lè bàyàn jẹ́lẹ́sìn tó lè bàyà ní iṣẹ́ rẹ jẹ́wájú ọlọ́run bá subhanahu azza wa jal jìnà sí gbogbo rẹ̀ lásìkò tó ní àlàáfíà tó ní ìkápá kò jìnà sí. kọ́kàn rẹ lè balẹ̀ láwọn tó tó mọ̀ pé tí wọ́n náà bá ṣe é ọkàn rẹ ò balẹ̀ eléyìí a mi tayọ àlàní tí islam ní àṣẹ inú ẹ̀sìn a eléyìí mo ṣàṣe ètò jẹ́ ìdíje àṣàtúnṣe rẹ̀ kọ́lọ́jọ́ fi lé wa mú ni. torí ọmọ ìdá bá ti di pé ó rẹ̀ tó kágara tí tí kan sùn tí ò lè ṣe mọ́ tààzọ̀rọ̀ alẹ́ lè fi èrè àti ṣe sẹ́yìn yóò di nira fún kò ní lè ṣe mọ́ torí bẹ́ẹ̀ a sì mọ̀ wípé gbàtẹ́dà bá ń bẹ láyé náà ní kápá àti lè ṣe nǹkan tẹ́dà bá ti kú ẹ̀ǹkọ́tọ̀ àánúhù àmàlò ilẹ̀ ní sẹ́lá gbogbo alamàdí sì yìí bẹ́ẹ̀dà bá ti kú kò láǹfààní àti lè ṣe iṣẹ́ kankan mọ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ rẹ ni màá tún gbaládá iṣẹ́ ibi ni ẹ̀wọ̀n gbọ̀sẹ̀ fún mi àti àkáǹtì iṣẹ́ rẹ àti fáìlì iṣẹ́ bí wọ́n pa ogun rẹ̀ dé ni ara kan mẹ́ta péré náà ni ládọ́tì máa lọ fún yàn tí ẹ̀ bá ti gbé ṣe nǹkan kí ẹ̀ tó fún. ìṣẹ̀lẹ̀ ayé tá ń lò ẹja ti pèsè ẹja ti pèsè kalẹ̀ fún kú. ìdúró òun lè mọ òkè wọ́n bí wọn òun lè lọ́kọ̀ọ́rọ́ ọ̀rìn. وكلكم طائر إلى ترابه بدون الموت وبنور الخراب وكلكم تصير إلى التراب بدون الموت وبنور الخراب وكلكم تصير إلى التراب afáàní ẹ máa bí ma bẹ́ẹ̀ gbogbo àwọn onílẹ̀ ìmọ̀-ìmọ̀ lábújá lẹ́kọ̀ọ́ ní Port Harcourt gbogbo stéèjì ẹlòmíì tí ó lé sí ilé tẹ́lòmíì jẹ́ níjà kò lè ká ẹ máa bímọ kalẹ̀ ń bí fún ikú náà lẹ́ bímọ fún gbogbo lẹ́kẹ̀ ń kọ́ ìwé padà dá oró gbogbo nǹkan ẹ̀ tún ṣe nínú tí ń jọ́rọ̀ ayé ẹ̀ ń ṣe lórí kó bàjẹ́ náà ni tètè wá lásìkò tó ń lò tẹ̀mí dáadáa tó ń lò tẹ̀mí lọ́wọ́ tó ní àlàáfíà yẹn kó fi pèsè àlùkìyàmọ̀ kalẹ̀ شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى وصورة رسول الله بقى ولينبغي للإنسان ألا تطمع دايا أن يجعل المال كأنه حمار يركبه gbogbo owó tó kójọ láyé kó ṣe ní ṣe ràkúnmí tó ń gùn أو كأنه بيت الخلاء يقضي فيها حاجته وهذا هو الزهد àbí gbogbo owó téèyàn ń kójọ ọ̀rọ̀ téèyàn ń kójọ láyé téèyàn rí ní ìrírí pé tọ́ílẹ̀tì ni iriri pe ni ṣé ìyẹn náà fẹ́ bí ya bùkátà ìyẹn ń bẹ̀ ìyẹn fẹ́ tọ̀ ní tọ́ílẹ̀tì mo fẹ́ yàgbẹ́ ní tọ́ílẹ̀tì èyí tí ń jókòó ayé nìyẹn fẹ́ẹ̀ bá lè gbìyànjú eléyìí tó bá rí gbọ́ gbogbo tí mò gbogbo kàràkìtà ọ̀la Amẹ́ríkà ọ̀la London ìjọba ní China ní Dubai ẹlòmíín ṣe títí débi wípé oṣù kan àtọkọ onífojú wọn oṣù kan oṣù méjì àtọkọ onífojú wọn ṣe débi pé ọmọ gan ti wá di ó tó di tẹ́ẹ̀mù yìí orí oṣù mẹ́ta ọkọ̀ àtìyàwó tẹ̀ ní sí nítòsí gbèlè tí wọ́n sọ pé ọjọ́ tí fìfin fáwọn ọmọ yóò wá wọ ọmọ rárá ọmọdé òwò ògẹ́ ti dákàmù náà ó kàmù kó ní ọ̀bọ̀ òníyà wọ́n sì sẹ́yìn owó gbogbo eléyìí bẹ́ẹ̀ ti ń kojọ ẹ̀rí gẹ́gẹ́ bí nǹkan gùn àbí gẹ́gẹ́ bí tọ́ílẹ̀tì bẹ́yàn bá ní mọ́tò tó bá gùn lọ nìkan tó kò ní wọ́n ló débi jẹ́ ìmọ̀ àdínú mútọ̀ nàkó gbọ́ ẹrù bí ìfúnná lè tẹ̀lé mi sì ní jáde kó rẹ̀ mọ́ kò sẹ́ ṣe pé tí mo ń pé wíwọ mútọ̀ tó ń wọ mútọ̀ yẹn àbí everett ló ń wọ̀ ní bùkátà kan lóde tó ń fi wọ̀ kiri síbẹ̀ jẹ́ ní ibùgbé òun bẹ́ẹ̀ náà ní tọ́ílẹ̀tì ìnira tí ń ṣe wá nù ọkọ̀ afẹ́ tọ̀ afẹ́ yàgbẹ́ tó sún wa dé tọ́ílẹ̀tì ẹnì kò ní sọ ní tọ́ílẹ̀tì ìdílé tí ò bá sẹ́ni tí gẹ́nu gẹ́nu lánàá kódà àti ìsábà gbọ́ kán ní wéèrè kan o inú tọ́ílẹ̀tì ló sọ di gbé o ó bá yìí sọ di láti mọ̀ pé kò pé ọpọlọ ni ọpọlọ rẹ̀ ti yẹ̀ kò sì sínú àgbáńlá ayé ìsẹ̀mí tiwa máa ń ti ń bá wọn lò sẹ̀mí àwọn tá à lè fojú wàá tẹ̀rù náà fi yọ ọmọ ìjà ìlú lè mẹ́lẹ̀ rọ́ ẹ̀yẹ sẹ́yìn fẹ̀yàrù tábù mẹ́lẹ̀ ويجعلونه مقصودا فيصوب خير كثير Sheikhul Islam kọ́lọ̀ kó bá kẹ́ wọn wọn lọ́pọ̀lọpọ̀ èèyàn lémi láti ojú ọba yìí ló tẹ̀mí lọ́wọ́ ìjìlá twenty seven hundred eight hundred nígbà náà yíẹ̀ oníjìlá ńgbà náà ìjẹ́ ti wọ́n lọ bí one thousand four hundred forty four báyìí ní ìsìn nígbà tí pé ní tó lé ní ní tó lé ní seven hundred years ni bàbá yìí ti sọ̀rọ̀ yìí kalẹ̀ ọgọ́rùn-ún ọdún méjì sẹ́yìn ló ti sọ ó lọ́pọ̀lọpọ̀ èèyàn lémi lásìkò ti tiẹ̀ nìyẹn o. gbogbo owó tí wọ́n ń kó jọ wá ń sọ di wọ́n wá ń sọ di éèmù wọn gangan sọ di òpin ìrìn àjò ó wá di pé owó wá ń gùn wọn dúkìá ló ń gbogbo àwọn olówó láyé owó ló ń dàrẹ́tì àwọn ò owó mọ́ ni wọ́n ń sọ owó tí wọ́n ń kó owó wọn mọ́ owó wá di ọlọ́run bá ti kó wá ń sìn wọ́n sọ owó di èròǹgbà wọn látara bẹ́ẹ̀ àwọn wà lọ́tọ̀ àwọn wà lọ́sì àwọn wà wájú àwọn wà lẹ́yìn àwọn àti tó yà tójú bọ̀ àbí tó yà tójú bọ̀ lágbára nípò lówó ní dúkìá láṣẹ àti tójú bọ̀ gbogbo rẹ̀ fàyà fún ojú mu khairun kẹsì oríṣiríṣi orin tó pọ̀ díẹ̀ ní ẹwájú ọlọ́run lọ́wọ́ ọlọ́run subhanahu wa ta'ala kó lè wà fún ìrìn àgbóyè sí jù báyìí fàwáhírù hadal hadith hadith yìí ní àwọn àǹfààní tó pọ̀ ṣùgbọ́n díẹ̀ nù rẹ̀ láàfẹnukà torí afẹ́ká parí rẹ̀ ní ẹ́písòdì yìí kálímù adi forty one episode yìí tí ó ń bọ̀ gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe fúnra wa sẹ́yìn bí ẹpísòdù méjì fi sẹ́yìn la fẹ́ gbìyànjú ká parí tíra yìí kí rọmọdọ́nù tó so lẹ́yìn rọmọdọ́nù jẹ́bi wóyá àdéhùn eh, àdéhùn yìí tíra Riyadu Salihin síjọba yìí náà kó jọ àdìmọ́mù náà wà wí wọn láti gbìyànjú láti tún máa lò ń gbà náà àǹfààní àkọ́kọ́ nínú àdéhùn yìí التزهيد في الدنيا ولا يتخذ الإنسان دار إقامة ó ní a rí ẹ̀kọ́ kámúláyé ti kéré gbọ́ nínú àdìsí yìí kámúbéńtí kámúdòjò wa lójú kámọ̀kákún kọmọ ẹ̀dá èèyàn mọ́ mú ilé ayé nílé ibi tí ó máa gbé is never an home of permanency it's an home of temporary bí sùkúù bá bẹ̀rẹ̀ níbì kan wọn láǹtẹ́ paris àti làwọn wà gbàtọ́rọ̀ bá bò wọ́n láti rí tí wọ́n túbò mí nǹkan tó di ti wọn tó ṣe wọn relocate lọ́dọ̀ wọn láwọn ti wà ní permanent site ps ps ọmọ ẹ̀dẹ́ yàlìkìyàmà ni hmm. ps ọmọ ẹ̀dẹ́ yàlìkìyàmà ọmọ ẹ̀dẹ́ ọ̀nìyàn yàlìkìyàmà ni ts láyé temporary site láyé fún wa kárí bẹ́ẹ̀ torí bá àlejò sọ́là sọ wípé kóńfì dúníyà kí anaka ọ̀rí bọ́n àwọn àádọ́rọ̀ sọ̀dẹ̀ yìí. ẹ̀kọ́ تجي حسن تعليم النبي صلى الله عليه وسلم بضرب الأمثال المقنعة لأنه لو قال اذهل في الدنيا ولا تركن إليها وما أشبه ذلك لم يفد هذا مثل ما فعل قوله كن في الدنيا كأنك غريب أو عابر السبيل wọ́n ní káàtà أن èèyàn kọ́ láyé kéèyàn sì gbọ́rọ̀ rẹ̀ yé pẹ̀lú kéèyàn máa lo àwọn òwe tí ó jẹ́ kọ́ńtì yẹn gbà fọ́rọ̀ pé bọ́rọ̀ sí nínú nìyẹn ó ṣe lọ́dún fi dájú. prophetic methodology of teaching prophetic methodology of instruction prophetic methodology of guidance ó ní fi ń dájú. torí wípé kálọ́sí sọ́dọ̀ máa ní ẹmúláyé kékeré o ẹmúwádà ayé mọ́yà o àti irú àwọn ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ ó túmọ̀ kí ọ̀rọ̀ yẹn mọ́ sí yẹn láǹfààní àǹfààní ìtaari nínú òwe tó pa torí pé sọ máa gbélé ayé gbígba fájòjì ni ọ́ àbẹ́ni tí kàn gba bẹ̀rẹ̀ kọjá lọ nìkan. ẹlẹ́kẹta fíìlù máa yẹ kóònù sábàbà lìkìbẹ́ ìmọ̀kọ́ ọ̀sọ̀ bí wọ̀ṣọ̀dó ìkọlùbẹ̀ ìkọlù yìí àkọsọ̀ bí mo sàbẹ̀ yìí. nínú tánà bí tún ṣe ó demonstrate fún wa nínú àdìsí yìí oníkéèyàn ṣe nǹkankan tí ó jẹ sábàbí káàfi tẹ́lá fẹ́ bá lọ́rọ̀ jí káàfi tu ọkàn rẹ̀ wá sọ́dọ̀ èèyàn láti bá sọ̀rọ̀ kí ni tó ṣe àkọsọ̀ ìmọ̀ nǹkan báyìí bíbí abdullahi abinu mọ́rù ti sàlàyé lánàá bí ó fọwọ́ mọ́ ní èjìká níwájú ẹ̀dẹ̀tẹ̀dẹ̀ ìbá ti rí ẹ̀ fún ó túmọ̀ sí pé èèyàn fẹ́ draw attention sọ́dọ̀ èèyàn nìyẹn irú ẹ̀ ló ń ṣe ọlọ́run ọba tí àlẹ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ nígbà tó kọ́ àtọ̀lábìnú mọ̀síọ́ tó kọ nígbà tí ó ń ṣe tàṣáhùd lórí irun bá a ṣe ṣàtàhìyà àtẹ̀lẹ́lá ànábì ó mú àtẹ̀lẹ́wọ́ rẹ̀ lọ́wọ́ ó gbá àtẹ̀lẹ́wọ́ rẹ̀ mú ó wá fi owó ọ̀tẹ̀ sátẹ̀lẹ́ rẹ̀ méjèèjì Ah, plan masoud ti wá wò ó pé ah, ọ̀rọ̀ ń bẹ táwọn ẹgbẹ́ bò fún un irú àwọn methods wọ̀nyí káwọn náà láti gbà wọn láti yí sí kí wọ́n lè mọ níbi ìtàbá rẹ sọ most especially tí èèyàn bá wà ní teaching profession bẹ́ẹ̀ ẹlẹ́kẹ́ni àdáwò yẹn bẹ̀rẹ̀ làákìlì máa dábàá bá àkìyáni wọ̀ sí ha tọwọ́sírọ́ àyẹ̀hùn sọ̀rọ̀ làámẹ̀ lọ́kọ́bẹ̀ yẹn mú tẹ̀fẹ̀ yẹn kọ́bẹ̀ àmàlù ó lẹ́tọ̀ọ́ fẹ́ tó bá nílẹ̀ àfẹ́yìntì rẹ̀ pé lókùngbà tí sì ní sẹ̀ ní àìsàlàjì àti ìgbẹ fún yàn dáadáa kíwé èèyàn bẹ́ẹ̀ kó sojú kòkòrò kó ṣe iṣẹ́ rere ṣáájú kú tó dé béèyàn bá ti kú iṣẹ́ pin o. ẹlẹ́ẹ̀karùn-ún الموعظة التي ذكرها ابن عمر رضي الله عنهما أن من أصبح لا ينتظر المساء وذكرنا لها وجهين في المعنى وكذلك من أمسى لا ينتظر الصباح والموعظة الثانية أن يأخذ الإنسان من صحة لمرضه لأن الإنسان إذا كان في صحة تسهل عليه الطاعات واجتناب المحرمات بخلاف ما إذا كان مريضا وكذلك أيضا أن يأخذ الإنسان من حياته لموته wáàtí ńláńlá tí ló mọ́ ìwò ti ṣe wáàtí fún wa lẹ́yìn ìgbà tó sọ àdíkà náà bí ìsọ̀ yìí tán tó ń gbẹ̀rù tó bá máa ju kọ́mọ̀lì tí kò ó di ọ̀lẹ́ ojú ọ̀nà méjìlá lè ṣàlàyé ìtumọ̀ rẹ̀ fún wa so tó sì túmọ̀ sí bẹ́ẹ̀ náà pé gbogbo ẹni bá dì ọ̀lẹ́ kó mọ́ lè sí pé lẹ́wọ́ mọ́ bóun fún bá ní àlàáfíà kó lo àsìkò kó lo àǹfààní ìjálá àlàáfíà rẹ̀ kó lò ṣáájú káàárẹ̀ tó dé rọmọ ẹ̀dẹ́ èèyàn nígbà tí ń bá ń bẹ ní àlàáfíà ara ìtẹ̀láṣẹ ọlọ́run lọ́rùn sáwọn èyí ó sì lè jìnnà ní tó dé wọ̀ ṣùgbọ́n oṣù ti gba àwọn èèyàn lágbèléyìn ìgbà tá a ní àlàáfíà ara gan là ń wá ń ṣe tí ò dáa jù là ń kó wọnú èèwọ̀ náà bá jù ìgbà tá a ní àlàáfíà ara gangan ìgbà ẹ̀ là ń ráyè iṣẹ́ náà bá jù ibi tẹ́lómi ìbá tó tẹ́lómi ìbálẹ̀ ayé ara rẹ̀ jẹ́ dé tẹ́lómi ìṣẹ́ náà bá dé bí ó jẹ́ balẹ̀ ilé ìyàwó mọ̀ wò ẹ ẹ tó tó bá ti di wípé ó kó hate nísìnyí àbókó infection kan nísìnyí káàdì ó balẹ̀ ìyẹn orí bẹ́ẹ̀ ẹjá mọ́ ṣe iṣẹ́ lásìkò ta ní nígbà wípé gbogbo àwọn kan tó bá ti jẹ́ ẹjá sílẹ̀ nígbà lè ṣe bàtà ní àlàáfíà ara àti lè ṣe tí ò dá àti olóyè ká sílẹ̀ ìgbà yín níyì kódà yóò bá ìwà ẹ má ṣe kínní mọ́ àwa náà ń ṣe ìgbà tá a tún lè ṣe dáadáa sí gan la wá fi ilẹ̀ fúngbà rí pé kò dáa bẹ́ẹ̀ náà nígbà tẹ́dà bá ń bẹ láàyè ní rọ́lọ́wọ́n bá sì ikú tí ó pọ̀ ní kálukú ń bẹ yorùbá sọ pé ikú tí ó pọ̀ jìnnà ń bẹ ní apolopolo tán rẹ̀ kèrè tó ń jìnnà nìkan ikú tí ó pọ̀ ní kálukú ń bẹ lára rẹ̀ àrùn ìgbèláìmí sọ ìkọ́ni ọ̀dín قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ọlọ́ni wà ná Muhammad sallallahu alayhi wa sallam ṣàlàyé rẹ̀ fún tí wọ́n gbọ́yé malakul mold tí ó kò ní kálukú àti àfáyẹ̀ pẹ̀lú ní kálukú bẹ́yàn wà ní bedroom ní kò sí ibi tẹ́yẹ̀ lè wà malakul yóò bá yàn wọ́bẹ̀ o torí pé tó òun retí kọ́lọ̀ sọ pé àsìkò lámẹ́ ti tó ó yẹ gbẹ̀mí rẹ̀ tó òfin wálẹ̀ nígbà kọ̀ọ̀kan àwọn òyíwálẹ̀ nígbà kọ̀ọ̀kan wọ́n so mọ́ wa lára ní ha so eléyìí ká gbọ́yí dáadáa àǹfààní yìí bá tún rí mú òní ọlá tí ń lọ fún Abdullahi ọmọ Umar tọ́lọ̀ kó bá yọ ní sùn àti bàbá rẹ̀ Umar ó wà drilled ó wà drilled ó pẹ̀lú owó àti àná Muhammad yìí sallallahu alaihi wasallam bí wà sí ìṣe wọ lára tó òun ló bá tó nù fi kọ́mẹ́ǹtì èyí tó náà sọ abẹ́bọ̀ subhanahu wa ta'ala gbogbo àwọn sahaba nabi muhammad sallallahu alayhi wa sallam àti àwọn tí wọ́n kọ́ tẹ̀lé wọn tọ́lọ̀ kó bá yẹ kí ogun ìlànà ìlànà ìlànà tọ́lọ̀ kó ṣàánú àwa náà ìlànà wọn ní wùwá kábí sẹ̀sẹ̀ wọn ní wùwá kábí lọ́hùn fi lọ́hùn ọlọ́run ọba yọ́nú sí ló fi ní radiyallahu anhum wa kọ́nà já rẹ́sì tiwa náà ti kó péye tiwọn náà ti péye kó fi kíláàsù kó fi ṣọ̀ṣọ́ fún wa lórí ìbádà wa kó fi tẹ̀lé sínú àná Muhammad sallallahu alaihi wasallam kó fi rọ̀ wá lọ́rùn náà sìn wa ọ̀làdá ìlà àhìnàlá títí di ọjọ́ mẹ́rin táwọn apàdé lórí hadi forty one ẹ̀dọ́lọ́ subhanahu wa ta'ala gbogbo wàhálà lókè lódò níwájú lẹ́yìn tí ń jà káàkiri orílẹ̀-èdè wa lọ́dàkùnmọ́sá لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك